ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wálé òní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa bàbá tí wàá ṣẹlẹ̀ sí tààfẹ́ kọ́ ṣẹlẹ̀ sí nígbà yí àbàbà wa àbàbà wa òwe sùn ìjẹ́ kí wọ́n sùn síwájú àtẹ̀kù láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló mọ̀ fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. ó kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú dédé àkókò yìí o mo sì kí ní kíkí ti ọlá àti ọlà wípé àlàáfíà ọlọ́run àti ìbùkún rẹ̀ ọmọ bá gbogbo agbé lọ́kùnrin àti lóbìnrin o gẹ́gẹ́ bí ìlànà àwọn bàbá wa nínú Islam wọn ni asalaamu alaykum wa rahmatulahi wabarakatu tọ ẹ̀yin èèyàn wa ó kọ tèmi ọ̀padà ọmọ yín náà ni o alhaji dókítà suleimana lawali ẹgbẹ̀jì alhaji dr suleimana lawali ẹgbẹ̀jì ọmọ yín oní fi àkókò yìí kí wa pé a kú ìfọkànbá wa bọ̀ àti dúpẹ́ fún ọlọ́run ṣáájú ọba tó dá wa sí lákòókò ìgbékájọ máa pàdé tó sọ ìpàdé wa tí ò ní gbogbo àwọn tó ti lọ tó ti gbọ́ tí wọn ò tún sí láyé mọ́ lónìí àfi yọ̀ wọ́n àfi ń dúpẹ́ fọlọ́run ni ọlọ́run kò foríjì wọ́n ọlọ́run ọsẹ wa kù pẹ̀lú àánú rẹ̀ ká dàgbà ká dògbó àmọ́ látara ọ̀rọ̀ tí mo wá ń sọ ni òun ni mo fẹ́ gbà wọlé ẹ̀yẹ yẹn wa kí la sọ̀rọ̀ lé lórí lónìí ara àwọn nǹkan tí ó lè mú kí ẹ̀mí èèyàn ogun láyé pàápàá jùlọ ọgbọ́n táwọn bàbá wa ń dá nígbà wáṣẹ̀ láyé àtijọ́ sí ìrìn àjò ayé wọn àti àwọn ìwúlò tó wà látó so mọ́ tọrọ mọ́ gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe rí ní àsìkò yìí àti ní òde òní ẹ̀yìn yẹn wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ẹlòmíì kọ́ṣẹ́ àti rí owó ṣe àṣeyọrí jẹ́ ń pè ní freedom àṣeyege kó dòmìnira ara rẹ̀ ó di wàhálà ni wọ́n bá ní kó lè owó ẹ̀kọ́ṣẹ́ ní wá kọ́mọ sọ̀kadà àti bẹ́ẹ̀ lómi ìríkù òjijì he àti bẹ́ẹ̀ lómi tún gbin ìwàkiwà sínú láti bẹ́ẹ̀ lómi ò tiẹ̀ para sẹ́nu sẹ́yìn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ó lè wà lára yín ó lè wà lẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́ yín àwọn àpèjúwe tí mò ń ṣe wọn ìyẹn tiẹ̀ wá lọ jìnnà ẹlòmíì àwọn òbí ẹ̀ gbìyànjú wọ́n rán níléèwé ọlọ́sìn mọ̀lẹ́bí wọn kàwé náà jáde ṣùgbọ́n kò ríṣẹ́ gbogbo ọgbọ́n ló dá kò ríṣẹ́ látara bẹ́ẹ̀ ẹlòmíín ronú pé nígbà tó ń wò ríṣẹ́ ó dẹ̀ mọ̀wé tó ń bá ń ta bí àwọn ọjà kéékèèké tó ń pè ní petty petty things òun lè tara bẹ́ẹ̀ kóun déèyàn ńlá kò sí ọ̀nà tọ́lọ́run yìí gbà ràn yàn lọ́wọ́ láti déèyàn pàtàkì tí ọba lé ọwọ́ ayé inú tí ò lógun ìdílé tí àwọn asẹ́ni lórí ọba sẹ́yìn lórí ẹ̀yin èèyàn wa ọgbọ́n wo làwọn yẹn bàbá wa wà ń dá sí i tí ayé wọn fi dùn tí gbọ́ngbọ́n sì kàn sí àti bí wọ́n ṣe lògbèsè ayé wọn tí ogun afanisẹ́yìn ọ̀tá tí ò fi rí wọn fà sẹ́yìn púpọ̀ tọ́pọ̀lọpọ̀ fi ṣàyè àṣeyege àti àṣeyọrí nínú ayé rẹ̀ ọgbọ́n náà la fẹ́ sọ̀rọ̀ báyìí ẹlòmíì orogún yẹn ní dàlámù ẹlòmíì ìyá tó bí lọ́sọ̀rọ̀ òdì sínú ayé rẹ̀ tí ó mọ̀ bọ́n náà bá ti ń gbàdúrà tàbí wọ́n bá lọ ilé ìwòsàn ilé ìwòsàn bí ilé àwọn ẹ gbàdúrà fún mi àbí ó lọ ilé ìwòsàn ti Yorùbá tó jẹ́ ọ̀dọ̀ àwọn herbal doctor tí wọ́n bá bá wọn bá yẹ ẹyẹ nǹkan wò tàbí wọ́n bá lọ sọ́dọ̀ babaláwo tàbí ó tiẹ̀ lọ́dọ̀ àáfàá ńláńlá ní tí wọ́n sọ ni pé ah, màmá rẹ̀ ń kọ́ yóò wá ẹlòmíì ti sọ yẹ́ ẹ̀dọ̀ tá ẹ̀ tí ìyá ní òsì mọ̀ pé òun lòun bá yí ọmọ òun jẹ́ ìyá òsì lájẹ́ ṣùgbọ́n nípa ìmọ̀ kan ó ti fa ogun sínú ayé ọmọ rẹ̀ àti sọ̀rọ̀ bá rí gẹ́gẹ́ bí àwọn èèyàn wa tí wọ́n tún sọ fún wa pé gbogbo nǹkan tá a ti sọ̀rọ̀ bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tún mẹ́nu bà wọ́n díẹ̀ díẹ̀ sí ẹ̀yin ẹ̀yẹn wa akí gbogbo yín ẹ̀yin tẹ́ fọkàn bá wa lọ lórí Instagram lórí Facebook wa ẹ dákun Ọlọ́run Olódùmarè ọba tó dáyé tó dọ́run yóò mọ ràn wá gbogbo wa lọ́wọ́ àwọn ìta ń sọ ìta bá sọ tó bá wù yín ẹ mọ kọ́lẹ̀ ni ẹ mọ tún yọ wá lẹ́nu púpọ̀ lórí ẹ̀ ń bá fẹ́ rí wa fún ìmọ̀ràn tàbí ọ̀nà àbáyọ mìíràn tó rò pé ọlọ́run lè lò wá fún òní kọ́ máa pè wá èsì lórí tá a bá ti sọ síwájú tá a ti sọ bí ọ̀rọ̀ oṣù mẹ́ta mẹ́rin yóò tún máa dà wá láàmú sí ẹ jẹ́ ká rí kíní gẹ́gẹ́ bí àǹfààní àti opportunity come but once bàbá tó fún èmi ní oore ọ̀fẹ́ ìtọ́lọ́run lò fún mi bàbá tó bí mi kò sí láyé mọ́ nísìnyí just you, you, you can imagine kẹ́mi náà wá mọ́ kí n mọ́ sọ sórí tàbí sọ sọ́kàn bó lẹ́yìn ó jàǹfààní rẹ̀ ẹ̀yin ẹ̀yẹn wa ẹ jẹ́ n padà síbi ọ̀rọ̀ mi ẹ máa bá wa ká lọ ní orí Facebook wa Instagram wa ìgbà wáṣẹ̀ ẹ̀yin èèyàn wa ọlọ́run olódùmarè yóò dúró tì wá. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùà àṣetì ẹ. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ́gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹsẹ̀jáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fora kírakín àgbègbè ọbẹ̀ ń fora gajìgìragajìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ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 five eight zero six six four alhaji suleiman ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtúmọ̀. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá sàmì. irú ẹ̀ ni àwọn bàbá wa ṣe fi irú opportunity àti àǹfààní orí ọ̀fẹ́ yìí kalẹ̀ tí wọ́n ń lò nígbà wáṣẹ̀ táwa náà lè lò torí ẹlòmíì èdè òye tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ igbógi tàbí oògùn yóò rò pé bóyá òrìṣà ni tàbí bóyá nǹkan tí ó lè múyàn kọlu ọlọ́run ni rárá o àwọn olóyìnbó ń pe kíníkan ní presentation tó bá ṣe ṣàgbékalẹ̀ nǹkan rẹ sí níwájú ọlọ́run ló sì bá àti àníyàn tó fi ṣe èrò ọkàn rẹ now oògùn tàbí àjò ó wà fún ká fi ṣàtìlẹ́yìn fún kádàrá ìwọ náà ti ẹ̀ purọ́ mọ́ kádàrá ọbí ẹni tó ṣe bẹ̀ kó jiná kọ́ wa tẹ̀bàtì ó rí i pé bí ò ní pa ọ́ ó yò ó jukọ̀ wa gọ́nu yàrá bàbá mi ní mọ́ pé òwe wọn ní dáná àdánràn wo ẹni ebi pa tó lè gọ́ ṣé ibi ọ̀wá ní pọ́nbi tó ọgọ́ ni ọlọ́run ò ní bọ́ gbóbi àmàlà kaná kò ní bọ́ ṣe ráìsì ìwọ ló ronú èlùbọ́ tí wọ́n bù wọ́n lé àná rẹ̀ àbí bí wọ́n ti bù wọ́n àbọ̀dẹ̀ kan ló bù wọ́n lélùbọ̀ ìyá alágbọ́já ẹ ẹ ẹ jẹ́ lọ wọ ewé dúkà hàn ẹ fi irú sí bí àbájẹ rómi ọbẹ̀ lẹ́bàjẹ yóò àtàwọn ọmọ àbí kẹ́yìn ẹ̀kọ́ sí tàbí kò ní wọ́n bọ́ ṣe ráìsì ọlọ́run ó ti sọ mọ́nà kalẹ̀ ṣáájú ní ayé àtijọ́ ni kì í ṣe láyé nígbà wáṣẹ̀ jọ̀njọ̀n ni ní ìsìn ó gbìyànjú ni lọ́lọ́run fi sọ nínú àlùkò àánì pé man jada bada bisimilayi rahman rahim man jada fina lana diyannahum subulana ẹ ń bá sakitiyan tó gbìyànjú nípa àwa tó wá wa ní gbogbo ibi tá a fara kọ́ sí tá a fara tá a ṣàfihàn àmì wa lára gbogbo nǹkan tí ń La láyé sí tó o bá gbìyànjú tó o sakitiyan tó ń bẹ lọ́nà tó ń gbàdúrà nípa wa lá ọlọ́run ló ń búra pẹ̀lú lámúlẹ̀ kàsámù ni mo búra pẹ̀lú orúkọ mi tẹ́nìkan kò bá mi jẹ́ nadiyannahum máa fi subulana tààrà ọ̀nà ọ̀dọ́ wa ibi tó ti rí wa tó ní ẹsẹ̀ máa dààmú àá fi hàn ọ́ níbi tá a fàṣírí wa pamọ́ sí ọmọ ọlọ́run fàṣírí pamọ́ sára ewé àti egbò ẹnìkan ọ̀dẹ ewé lẹ́yìn ọba dẹ́dà ó tún já mọ̀nú alukura ni pé mọ́tẹ́kùsù tún mi wọ́rọ̀ kàti ilà yàrá mu wa ewé kan ò lè jábọ́ kó tó jábọ́ bí ewé ṣe pọ̀ nínú ayé káyọ̀ kó tó jábọ́ ọlọ́run mọ̀ sí lọ́bàtán ìtọ́lọ̀ wa mọ̀ sí kéwé kó tó jábọ́ ajẹ́ pé bó ṣe hù gan láti ilẹ̀ òun ló ṣe é òjò tọrọ sí wúro lọ́rọ̀ sí rèké ẹ má jẹ́ ká gbọ́ ọlọ́run yí sódì tó ọlọ́run bá dẹ́rẹ́ ọkọ̀ àmọ́ ṣeun Ah, mo wá fara mo padà síbi àlàyé tí mò ń ṣe bọ̀ lórí ọ̀rọ̀ àwọn ìrìn àjò tí máa kù díẹ̀ lórí iṣẹ́ yòówù tẹ̀dá bá ń ṣe tó gbé dání ẹlòmíì wọ́n ti soso lẹ̀ sosókè soso àárín fún kò ṣiṣẹ́ wọ́n ṣàwúrí fẹ́lòmíì kò jẹ́ kí ló fà á ẹ̀rí ilé ayé tá a nìkan kan jọ ń gbé bẹ́ẹ̀ àwọn alágbára ẹ̀rí náà jọ ń gbé bẹ́ẹ̀ ni tí kò tó já ewé kò tó wá egbò wọ́n rí ọgbọ́n wo bàbá wa wà ń dá sí i téèyàn fi bá àánú ọlọ́run àwọn tó láyé pàdé tẹ́ fi bá àánú ọlọ́run pàdé lórí iṣẹ́ tó máa ń ṣe tí wọn ní wọn fi ga bóyá ọjọ́ ìjọba ni ọjọ́ gbowó oṣù ni kò sí bí èèyàn jẹ́ sálárì àánú à táànú ọlọ́ba ń bẹ pẹ̀lú rẹ̀ yóò rí tiẹ̀ ṣe bí èèyàn bá ń tajà tàbó bá ní ṣọ́ọ̀pù tàbí ó ń wápò gíga kan ni tàbó tiẹ̀ jó lóṣèlú tó bá ti dáwọ́lé nǹkan kì í yọrí tó bá kúrò ẹ̀kọ́ yọrí nǹkan mi ò ti ṣẹlẹ̀ bí kọ́ mú gbóná gbọ́ bá náwó nǹkan owó tó fẹ́ fi ra lẹ̀ tàbó ti fẹ́ tiẹ̀ ti bá lẹ̀ rẹ̀ ọfẹ́ kàn ìgbà ni wàhálà ọmọdé ó dìgbà bá náwó nǹkan tí ó tún máa ronú àti ta ọmọ ilé tọ́kọ́ ẹ̀mí pé ọba tó fún ọ ní orí ọ̀fẹ́ tó fi ralẹ̀ tó fi kọ́lé sí ni ọ̀wà ní kọ́ ọmọ kankan ọmọ gbẹ̀bẹ̀ ẹ̀rí pàwọ̀ èèyàn ni ọlọ́run ọlọ́run yìí ṣèkà ọba mi ò ṣe bíi èèyàn ni ẹ bíi èèyàn ni ẹ bẹ ọlọ́run tó fún ọ lọ́mọ ẹ yàwó o bímọ ọmọ fi ń dàgbà sóun ni ọ̀wà pé kọ́kọ́ ọ̀pọ̀ ọmọ rẹ kí ló fẹ́ gbà ń bẹ̀ àánú rẹ̀ ló fi dá wa sí àwa èèyàn ni àwa ni báwo ni báwo ló ti fẹ́ máa ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe tọ́lọ́ fi ṣàánú ẹ̀ ẹbí mọ òfin níyàwó ẹ̀wọ̀ fi ra káà iṣẹ́ ń wá dojúrú ó fi ń ta mọ́tò ọmọ ò lọ iléèwé mọ́ ilé tó gbé gan-an ó tún lè fi yáwó látara abẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n tún gbalé lọ́wọ́ rẹ̀ ọmọ ìgbéyàn lẹ́yìn ọlọ́run ọba adéda ìbà kì í ba nǹkan tó dá jẹ́ ọ̀gbẹ́ni àbá wa ń dá sí ń jọ̀wọ̀n àná nígbà wáṣẹ̀ tí ọlọ́run sì fi dá wọn sí torí pé tíyẹn bá ń rí ìdùnnú jojúmọ́ níbi iṣẹ́ rẹ̀ kódà bó ṣiṣẹ́ ìjọba ní bá ń ṣe tí ọmọ rí nǹkan tó bá nu jẹ́ oògùn ara oògùn ẹ̀mí gúngùn ni bẹ́ẹ̀ bá ní owó lọ́wọ́ tí bá ń rí ṣe díẹ̀díẹ̀ bá rẹ̀ bá ṣe yóò rówó ra egbòogi tí ó fi tọ́jú ara rẹ̀ bí nǹkan bá ṣe èèyàn ẹlòmíì nítorí ten thousand tí wọ́n fẹ́ fi sọ pressure ní àfún tí ò ní ó ṣègùn ní ohun three thousand wá kò rówó ló fi kú so èèyàn máa àwọn èèyàn máa fi ìnira para wọn àti àìmọ̀kan ọgbọ́n wo la lè dá sí táyé wọ́n fi nítumọ̀ kése gbogbo alálòwò lọ́wọ́ rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n ká máa gbé ìgbésí ayé rọrùn ìgbésí ayé ìdùnnú níta bá dáwọ́ lé kọ́ mọ́ yọrí sí rere èèyàn máa bẹ ọlọ́run tó tàkùtì lọ́rùn nípasẹ̀ àwọn oríbiribi tọ́lọ́run gbèsè nínú ayé wa bí ewé àtegbò tẹ́nìkan kan ò lè dá ọlọ́dà ó sì fún àwọn bàbá wa nímọ̀ àti òye àti lílo rẹ̀ nítorí kíní yẹn ẹsẹ̀ mẹ́rin láyé fi dúró ẹ má bínú pé mò ń sọ lórí afẹ́fẹ́ mọ kó lè bá wúlò fún ìwọ àtèmi àtàwọn èmi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí irọ́ mi tí mo jẹ́ ọmọdé bíi tèmi tẹ́ ẹ jẹ́ ọmọdé bíi tèmi kó lè bá àyè wọ́n ti yá àwọn àgbàlagbà tí mo bá sọ̀rọ̀ ẹ ṣe àkọ́kọ́ àwọn tó láyé ni àwọn àgbàlagbà ẹ ń bá ní òsì wọn irọ́ lọ́pa gbogbo ẹnu mo fi sọ kọ́lọ́n dákòjá bẹ́ẹ̀ àánú ọlọ́run pàdé lára wọn àwọn àgbàlagbà ń bẹ àwọn tó àwọn oníṣègùn ń bẹ babaláwo ń bẹ ká gúrùpù ẹ̀ báwọn babaláwo ẹ̀sìn ni àwọn ń dá ifá báwa ṣe gbàgbọ́ pé àwọn àwa mùsùlùmí pé ànábì Muhammad sasala ànábì ni àwa tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn babaláwo gba Ọ̀rúnmìlà gbọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olódùmarè sí wọn ẹ̀hún bàbá tèmi olóògùn ni kì í ṣe babaláwo àwọn olóògùn àwọn gba ọ̀sán ìgbọ́ ọ̀sán àìsàn ìbíkin olúbíkin ọ̀sán ìbíkin ṣe é ọ̀sán ìyẹn ìní ọ̀dà bíi òjíṣẹ́ olódùmarè sí àwa sọ́dọ̀ sọ́dọ̀ táwa náà sátẹ̀gùn sọ́dọ̀ olódùmarè ìyẹn àwọn oníṣègùn oníṣègùn ó lè jẹ́ oníṣègùn kọ́ ọmọ ewé àtegbò kọ́ ọjà lágbára kọ́ ọmọ sẹ́yìn bá sọ̀rọ̀ kọ́ ọmọ aránsọ olódùmarè kọ́ ọmọ lọ́sọ́ọ̀sì kọ́ ọmọ lọ́mọsálásí so òun ẹ sẹ́sìn ìṣègùn kì í sẹ́sìn babaláwo ẹ̀sìn ni ẹ̀rí pé mo ti gúrùpù ẹ̀ ká tó wá bọ́ sí ká gúrùpù ẹ̀sẹ̀ yòókù ó lè jẹ́ mùsùlùmí kọ́ ọjà àfà kọ́ ọmọ bẹ́ẹ̀ fún yàn kò tún mọ̀ nípa ewé àti egbò o lè jẹ́ kìrìsìtẹ́nì kó o jẹ́ ní àmì òróró ọlọ́run náà kó o máa gbàdúrà nílànà ẹ̀sìn rẹ ẹ̀rí pé orígun táyé fi dúró gbogbo àwọn tí mo wá sọ wọ̀n wọ̀nyí náà ló lójú tó lódì tó náà kàn ní pé wọ́n á fẹ́ sọ̀rọ̀ bá ohun tí àwọn wa ń pè ní eh, ohun téèyàn fi lè ráyé ṣe nírọ̀rùn ẹlòmíràn máa pè lóko oríṣiríṣi o ọwọ́ wọn ló ó kọ ìyóò tẹ̀ bá a sọ ẹ̀ bá a sọ ló sólẹ̀ ẹlòmíràn bá a sọ ló sókè ẹlòmíràn bá a sọ láwùre oṣolẹ̀ ẹlòmíràn sáti mọ́ sẹ̀sọ owó tí ó kó bá ọjọ́ orí rẹ tó òfin nílé tẹ̀lé olúwa rẹ pẹ́ tàbí oṣolẹ̀ tó ṣe tí ọmọ rẹ ọmọ wa kú tàbí tíyàwó gbogbo yẹn ò dáa ẹ mọ́ sẹ̀sọ gbóná ẹ mọ́ sàárè owó jù èyí tá a fẹ́ mẹ́nubà yìí ìyẹn ò ní kò ní kò ní aburú kan tó fẹ́ ṣe fún ọ iṣẹ́ yòówù tó bá ń ṣe yóò ọ̀rọ̀ ọlọ́run tó bá lè ṣe ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ yìí ó ṣòro ó ṣe o tí ìbáṣẹ́ni tó wà láyìn àbí ìlànà à ń jáwé à ń jágbò òun ló lè rọrùn fún bàbá sì sọ nìsín ẹlòmíràn tó gbọ́ sódì á lè ní bàbá ní àmọ́ ẹjọ́ ògùn ni òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òye tí ò yé wa òun ò fi yé yín ní tá a bá jó èédú lọ́dà tá a bá ti mú ewé tàbí a bá mú nǹkan àbí èédú igi tá a bá sun ná yóò dé èédú èédú rẹ̀ wúlò ẹ̀ ńlá àlàyé ni mo fẹ́ ṣe fún wa o èyí tí mo fẹ́ ṣe yìí ẹ jẹ́ kọ́kọ́ sọ iṣẹ́ rẹ̀ nígbà tí wọ́n pè mí à iṣẹ́ kílẹ̀ ní kíní ń ṣe rárá o ẹ gbọ́ dáadáa ẹni tí ọba rí ṣe ti bá ń lò yọ máa rí ṣe ẹni tó oògùn ọba jẹ́ fún tó ti ṣáájò fún jájò fún tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò yóò bá àánú ọlọ́run pàdé ọlọ́run ó ràn án lọ́wọ́ bọ́ba ṣiṣẹ́ ìjọba ní bá ń ṣe yóò máa rí ṣe yóò sì máa ní àgbéga lẹ́nu iṣẹ́ rẹ̀ gbogbo àwọn tí ò ti fẹ́ràn rẹ̀ ni ó máa fẹ́ràn rẹ̀ iṣẹ́ rẹ̀ pọ̀ ìwọ tó bá gbọ́jà síta tó máa ń lò ọjà rẹ̀ ó máa tà owó sì máa lákòójọ lẹ́nu iṣẹ́ rẹ̀ ẹni yòówù ti máa ń lò tọ́pọ́kẹ́lá bójú lóṣèlú nígbà bá débìkan tó máa ń lò ìwọ ni wọ́n máa pèsè ọ̀dá sọ́rọ̀ ẹ gbọ́ mi yé èrò mi tí mo fi fẹ́ fi oògùn yìí lẹ̀kọ́ lọ́wọ́ fi san mí lẹ́sàn torí wípé àwọn àwọn àwọn àwọn tó ní mímọ̀ lọ́dọ̀ nínú alukurani wọ́n jẹ́ kó yé wa pé láwọn àárín kan nínú ayé alukurani bí ẹ bá fẹ́ ṣe oore bọ́gẹ́ bọ́lá fi kọ́ òjíṣẹ́ lá sasala yóò sọ fún ẹ pé lánàá rí dùn mí kùn jàṣà wàlà ṣùkùrà a nílò ẹ ká máa ẹja máa dúpẹ́ àbí ẹsẹ̀ wàá fún alẹ́ sàn kan ọjọ́ lọ́hún ọ̀sán wàá lẹ́sàn èrò ọkàn mi tí mo fi ń gbé kinní kalẹ̀ kọ́ lọ́wọ́ fi san mi lẹ́sẹ̀ ẹni bá wá ní èrò ọkàn láburú sí mi ó kó òun ọkọ̀ lọ́hún salamu aleykum kò jù bẹ́ẹ̀ lọ tọ́ ẹlòmíín ní gbogbo tá à ń sọ yìí ní tóun fi ń jẹun òun ni mò ń sọ síta fóun ọ̀dà tó bá yẹ pé n tó sọ fún mi ni mo bá sọ lórí afẹ́fẹ́ n lè pe èrè ó mú mi etí bàbá tèmi kọ́ èmi tèmi ọ̀ èmi ọ̀fẹ́ fi pamọ́ kó lè wúlò fún wọ àtèmi àtàwọn ọmọ àrọ́mọdọ́mọ wa ni mò ń sọ ọ̀nà wo lè pe rẹ̀ ó fi wá mú mi ìwọ̀n sì láníyàn burúkú wọn ò lérò ọ̀kàlà burú sẹ́nìyàn kan lórí ẹ̀ tí wọn náà bá mọ̀ pè mí ọkọ mi bó bá sì lè kọ́ mi ọkọ mọ̀ rẹ bó sì kọ́ mọ̀ rẹ ó gbé lọ́rùn ẹnìkan ìjúbà àfàràánú kú. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò l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 bóun àbáwá ti ṣe àbáwọ́ lọ wá pẹ́pẹ́yẹ funfun òyìnbó pẹ́pẹ́yẹ yẹn ni duck white duck tọ́lẹ́rù mi ọ̀mọ kò mọ ti jẹ́ pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ ló ní ọ̀jẹ̀ ká yẹ ọ yẹ wá dalẹ́ láti òwúrọ̀ dọjọ́ alẹ́ wa yóò yẹ wá ni kò sí gbàtà yẹn bá wá dàgbà tán tí ò lè jẹun tí ò lè jẹran mọ́ ni ọyọ́ sì ti wà á máa rówó aná mọ̀ ọlọ́run fa mbẹ́ ẹ lọ ra pẹ́pẹ́yẹ funfun tí ò lámì ẹ sì wá ẹyẹlé funfun iyẹ ní iyẹyẹlé iyẹ ní iyẹyẹlé tọ̀tún tó sì lẹ́yẹlé fi kórè wọlé bíire ń bọ̀ lọ́tún bíire ń bọ̀ lọ́sì wà ní tẹ̀yẹlé ni tó náà kọ́ ni pé ẹ bá ti àkóso egbòogi tí wọ́n ń sọ lẹ́yìn tó nǹkan tá a fi níláárí láyé tó jẹ́ nǹkan ọ̀la yìí ìwọ ló mú kó tó lè sọ ò lè sọ lóṣù ọ̀la ò lè sọ lóṣókè bá a sọ lóṣólẹ̀ àmọ́ bí bàbá àtẹ̀mí ṣe kọ́ mi nǹkan tá a fi là láyé àwúrí ọ̀la téèyàn ò fi ní yolòsì láyé lábẹ́ bó ti wù kórí ibi tó bá wà tó bá ti ṣe kínní nínú ìdílé yín ìwọ́n mọ̀ pé èèyàn kan wà tó ẹjọ́ òun náà dé kọ́ da sọ́rọ̀ yìí tó lẹ́ni ọba ló lọ ní dẹ́wọ́n dọ́dọ̀ dédú ẹ̀ pé ọba dé ni ẹjọ́ sọ bí ọba sówó lọ́wọ́ rẹ̀ ẹja máa sọ ọba tẹ́kì ni ó ṣe tẹ́lẹ̀ kò lówó lọ́tí ọ̀tá sí kọ́lọ́n sọ à ń bẹ̀ ṣé ẹni pẹ́pẹ́yẹ funfun yìí èèyàn wà mú pẹ́pẹ́yẹ yìí tó bá jẹ́ wípé mùsùlùmí bá ní ọ́ ṣe Allahu akbaru Allahu akbaru sí dú pẹ́pẹ́yẹ yìí bá sì dú dú sínú apẹ ẹni tó fẹ́ fi jó bí apẹ fi jóńjọ́hún kòkò lọ́ọ́ rà á ẹ wàá du pẹpẹyẹ yìí síbẹ̀ ẹyẹ ilé funfun ẹ tún dúró náà ẹ du ẹyẹ rẹ̀ sí inú apẹ̀ yìí bí àwọn bàbá wa ṣe pa ẹ nǹkan ọ̀sìn ní ìlànà mùsùlùmí ẹ sì Allahu Akbar bismillah Allahu Akbar ẹ sì ẹ sì du ẹ bá du sí tán tó kẹ́rí pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ ẹ wàá la pẹpẹyẹ yìí láyà mùsùlùmí yìí kan sọ nǹkan mọ́lẹ̀ kọ́kọ́ kúkú gífà rárá o ẹ du sí ẹ̀jẹ̀ rẹ̀ sínú ibi tẹ́ ti fẹ́ jóun ẹ wàá la pẹpẹyẹ yìí láyà dáadáa tẹ́ bá ti là láyà ẹ là ẹyẹlé yìí náà láyà ó di méjì tẹ́ bá ti wá là láyà ẹ wàá kó orógbó ẹ kíyèsí orógbó òun èpo ara rẹ̀ ò gbọ́dọ̀ bò torí èpo orógbó lọ́lọ́run fi bàṣírí orógbó ẹ wàá lọ rèé ra obì obì bíbò àṣírí obì yẹn obì ajó òpá báyìí ni tẹ́ bá sọ fún àwọn olóbì pé obì bíbò àṣírí olójú mẹ́ta lẹ fẹ́ rà mẹ́ta lẹ ẹ ra orógbó mẹ́ta náà tí àṣírí rẹ̀ bò tọ́jà pé tẹ́ bá ṣẹ̀ bò òpó rẹ̀ ẹ lè mọ tọ́wà nú ẹ̀ ọjẹ mẹ́ta atare odidi mẹ́ta ẹ wà pẹ́pẹ́yẹ inú rẹ̀ tóbi dáadáa tẹ́ bá ti là báyìí ẹ kó orógbó sí ẹ kó obì mẹ́ta sí obì abíbọ̀ àṣírí ẹ kó sí ẹ wà á mú atare mẹ́ta odidi ẹ kó sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fi Ọlọ́run tọ́jọ́ dá èmi àti yín àti tọ́jọ́ dá ewé àti gbòbúra pé ìyọ̀ kankan kù mẹ́ mi ì sì fi kún bó ṣe rí inú bí mo ṣe mọ̀ mọ́ ìwọ lè mọ tiẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ o àmọ́ ètè mi mọ̀ tí mo ṣe tó jẹ́rí tí bàbá mi sì kọ́ mi tí mo sì ń lò di òní mo máa fẹ́ ṣe fún yàn tí mi náà sì ń gbowó now àti la pẹ́pẹ́yẹ láyà àti kó orógbó mẹ́ta sí àti kó obì ajópa mẹ́ta sí àtàrí odidi mẹ́ta àti kò sí ẹ wà wá ajé àgbẹ̀kẹ́ nìkan ní ajé ajé ó ti yé yín ẹ kó ajé sí ajé ẹ bá kó sínú rẹ̀ ẹ wà ẹ wà ẹ wà ẹ wà mú ẹyẹlé funfun dà láyà á wà dá àyà rẹ̀ dé wọn kò dá àyà dé ra wọn ṣé àgbẹ̀pẹ́yẹ tóbi. Hmm ẹ wàá gbé sínú aṣọ funfun ọ̀pá kan ẹ wàá dì àyíjó níjọ́hun á wàá filẹ̀ níjọ́ kejì tí yóò lo twenty four hours tá a bá fẹ́ ṣe nígbà bá mi bẹ nígbà tó ń bá wọ̀ là á máa ń ṣe nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ orúṣẹ́ báwọn lẹ́lòmíì ó lò tí ò ní ṣiṣẹ́ tí àwọn àgbàlagbà ọ̀bá ṣe mítìnì lórí ẹ̀ kí wọ́n stamp ẹ̀ <laughs> ọmọ ìyá mi èédú lásán lọ́mọ ẹ̀jẹ̀ <laughs> ó ti yí àwọn èèyàn báwọn èédú lásán lọ́mọ ẹ̀jẹ̀ ọwọ́ àfikalẹ̀ Ah, ikọ̀ ó ti kan àwọn tọ́lọ́run tọ́lọ́run tọ́lọ́run máa ń fi ah, ah, òye ayé tọ́lọ́run fi sí wọn lọ́wọ́ wọ́n wà á ti rí mi owó tó bá ti ń ṣe kódà kọ́ lọ sínú nínú olè ìwọ mọ̀ pé ẹnìkan ẹnìkan ń ṣètò báyé ẹnìkan ó ṣe dá lọ́wọ́lọ́wọ́ bọ́lọ́run ṣe dá ayé ayé lọ́nu ìwọ tó bá ní ẹ kàn sí ayé kàn sí kíní kan ó ti ní òòsáwọn òbí ẹ náà nu ìgbàgbọ́ Yorùbá jẹ́ ká mọ̀ pé ayé ń bẹ èèyàn wà ọlọ́wọ́ bá dé dà lọ́dá gbogbo wa náà àwa dì sínú aṣọ funfun àwa aṣọ funfun di dáadáa tó bá dijọ́ kejì tá a fẹ́ jó agbada tá a ti dú ẹ̀jẹ̀ yìí sí ẹ̀jẹ̀ ẹyẹlé àti pẹ́pẹ́yẹ yìí a ti dé pamọ́ tó bá dijọ́ kejì a wà gbé pẹ́pẹ́yẹ àti ẹyẹlé tá a dàyà rẹ̀ kóra wọn tí àwọn ajé eh, eh, obì obì àjò òpa àti orógbó mẹ́ta àti atari mẹ́mẹ́ a wà gbé sínú agbada wọn ṣe gbọ́ mi yé a wà kó ewé àlùpà ìdá a kó ewé àlùpà ìdá le a ewé àlùpà ìdá le a sì wà kó ewé sáré pèpélé ìbá àti ewé sáré pèpélé gbígbẹ ìbá àti alùpàdé àgbègbè kò sí nǹkankan a wà jò a wà sunná tó bá ti wá dé èdú ẹni jó dé rú tó bá ti wá du èdú a wà lọ tó ẹ lọ yóò kùnà a wà méjì ìdákẹ́lá àpò mọ́ ọṣẹ a máa fi wẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ ajé ìdákòókù oyin la máa fi la níjọ́ ajé náà tó ti fi wẹ̀ láàfin la ẹ àmọ́ lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run yóò nílò láyé kọ́mọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ayé rẹ̀ tọ́ orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal ẹgbẹ́jì gbogbo lórí ètò yìí ètò wa ìgbà wáṣẹ̀ la wà ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí a nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu gẹ́gẹ́ bí a ti máa ṣe torí àkókò ààrẹ ọjọ́ mùsùlùkùn ilẹ̀ ń sú lọ ẹ̀yin èèyàn wa ó kọ tèmi lẹ́ẹ̀kan sí mo ti dá náà ni Alhaji Dr. Suleiman Lawal ẹgbẹ̀jì gbogbo olóògùnmọ̀sọ̀ fáfàní ẹ̀yin tó bá fẹ́ rí mi ó wà lóògùnmọ̀sọ̀ tẹ́ bá ti bọ́lẹ̀ ní gáràjì ẹ̀kan sọ fẹ́ ní ọlọ́kadà pẹ́ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Dr. Suleiman Lawal ẹgbẹ̀jì gbogbo olóògùnmọ̀sọ̀ òun ò mú ọdọ́dọ̀ mi Ah, a ní ọ́fíìsì ní Ògbómọ̀ṣọ́ níbí náà nílàkà òkété ní balẹ̀ ìjẹ́rú ilé alága bẹ́ẹ̀ náà ni a ní ọ́fíìsì sí ọlọ́runṣògo ńìlọrin ìwọ tó bá ti dé lọrin lọ́n lọ sí ọ́fíìsì ẹgbẹ́ bàbá sàràkí ní ọlọ́runṣògo kò béèrè eh, sulawọ́gì ọ́fíìsì ọ́fíìsì alhaji suleiman ẹgbẹ̀jì ó rí wa nílọrin a sì wà ní èkó ní abraham adesanya shopping complex number fifty eight ní onípàánù ibẹ̀ ni ọ́fíìsì wa wà ẹyẹ yẹn wá fáfàní yóò tó bá fẹ́ fojú kàmí gan ilé àwọn làwọn gbé ilé mi ni mo wà lógúnmọ̀ṣọ́ Eh, mo ti tó ń sọ gẹ́gẹ́ bí àwítúnwí ká má ní iléeṣẹ́ wa iléeṣẹ́ tó lọ́n fún yín tá ní Sulawo Trad Medical International Nigeria Limited tí Ọlọ́run fi wá sí aláṣẹ àtolùdarí rẹ̀ àwọn oríṣiríṣi egbògi là ń gbé jáde ńbẹ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ mo ti sọ fún yín etí tó bá gbà yùn tó bá gbà lọ òní gbà bọ̀ mo sọ fún yín mo ní à ń ṣe àwọn ìgbésẹ̀ kan lọ́wọ́ pé ìjọba pè wá àwọn NAFDAC náà ránṣẹ́ wípé kí àwọn oníṣègùn ìbílẹ̀ yìí náà ń gbọ́ nínú ìròyìn ká gbé àwọn oògùn jáde tí ó jẹ́ ìbámu ìgbà wáṣẹ̀ bàbá wa lórí àjàkálẹ̀ àrùn tí ń pa gbogbo ayé tí ń pa wọn ní tí ń fún wọn ní ìwárìrì ọkàn àwa fojú wò a tún bẹ lọ́hùn sí nílànà ìbílẹ̀ tó ní bàbá tèmi bá fẹ́ sóògùn jáde a ní àwọn ẹ̀mí àwọn ẹ̀mí àìrí àwọn funfun òdi ọ̀run tá a tó bi léèrè pé oògùn yìí tá a fẹ́ ṣe yìí ṣé yóò ṣiṣẹ́ fún nǹkan báyìí ṣe mọ̀ pé yorùbá ò ní ṣe yorùbá ò ní gbé nǹkan lọ sí láàbù nìkan yorùbá ó ti kọ́kọ́ wádìí ìbílẹ̀ sí i awádìí ìbílẹ̀ wọ́n sì ṣàṣírí ayé fún wa lórí ẹ̀ a rí i pé ìgbóná lọ́pàdà pọ̀ mọ́bà a wá fi ṣe oògùn tá à ń pè ní one stone covid ó ti jáde oògùn náà ó ní òun la múdání oríṣi méjì ni a ṣe ní oníwóró tó ẹ pọ̀ kàn lè dà sẹ́nu o lè mú mẹ́rin bẹ́ẹ̀ tí bàbá mú ọ ibà yòówù tí bá a ṣe bàbá mi wọ́n fi tọ́jú bà ní ibà gbóná torí ìgbóná ló dàpọ̀ mọ́ ibà tí wọ́n sọ lóko ẹ rí i pé ìwọ tí kàtà lásán bá mú kàtà lásán tó ń wò fáírọ́ọ̀sì ni hepatitis b oògùn ìkápá rẹ̀ àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ tó máa ti ń lò sí èèyàn bẹ̀rẹ̀ sí lálàáfíà tí èèyàn bá ní ibà jaundice tó bá ń lò tó bá ń lo méjì láàárọ̀ mẹ́rin láàárọ̀ mẹ́rin lálẹ́ mẹ́rin lọ́sàn pẹ̀lú ògùn ọlọ́run yóò sì ní àlàáfíà dọ̀jọ́ alẹ́ ẹ rí ó tún ṣiṣẹ́ fún malaria gan-an ogun báyìí náà ó tún ṣiṣẹ́ fún yellow fever iṣẹ́ rẹ̀ pọ̀ tẹ́ ẹ wá rí ìwọ tó bá tí ì jẹ́ tó ìgbà ò tí ì mú ọ òyìnbó ní prevention is better than cure nígbà bá mi ń bẹ àwọn ọ̀lọ́sibítù rí oògùn iná fi tọ́jú wa láti kékeré ẹnu wípé agbàṣẹ lọ́dọ̀ àwọn tọ́lọ́run tó fàṣẹ sí lọ́dọ̀ ká tó ṣe tán tó fún wa ní òye ìyún àwọn àwọn tá a rí tọ́lọ́run ní káwọn máa rí wa ni ó fi yàtọ̀ sí bàbá mi ń bẹ tó fi báyìí máa di òní mu àṣetúnṣe sí oníkóró orúkọ rẹ̀ ní one stone covid ẹ̀rí orúkọ rẹ̀ nu tẹ́ ẹ bá ti lò ó pẹ̀lú ògbọ́lọ́ ọlọ́run jọba wa lára mu a tún ní àwọn egbògi míì tá a tún ṣe jáde àlùjọ gángan ó ti jáde báyìí ó ti wà lólómi ó dẹ̀ ti wà ní ètò ní ọtí nínú ìwọ́n bá lè lò ó ó sọkọ ìyàwó rẹ̀ dalẹ́ ni mò ń lo ṣẹ́jú kan lórí obìnrin ẹja gbàgbé ẹ̀ ọbẹ̀ ni tí ẹ̀ bá ti lè rà á tó bá dà sẹ́nu tó sì ló tó lò ó lómi ni ọlọ́lọ́ tí ẹ̀ wà ó ní ètò ní omi lásán ọ wà tó bá ti lè lò obìnrin ń lò ọmọdé ń lò àgbàlagbà ń lò ìwọ tó bá ti lò ó sì yín lọ́run lógo bẹ́ẹ̀ náà la ṣe lawa fíhàn olómi oògùn jẹ̀díjẹ̀dí tí ó tún ṣiṣẹ́ fún oríṣiríṣi ìpèníjà nínú ara yálà òórùn sùn ni yálà ìwọ tí ẹ bàbá tí rìn kán mọ́ tí ọ gbọngbọngbọn àyà rẹ̀ ń ṣe gbìgbìgbì tọ̀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 fifty nine fifty four fáǹfààní ẹ̀yin tẹ́ bá tó fẹ́ gbọ́ wá síwájú àti síwájú sí i ẹ lè para pàdé kẹ́ ẹ padà kẹ́ ẹ lọ wò wá ní orí Instagram àti Facebook wa tá à ń pè ní ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti lọ sí Instagram wa gbogbo tá a sọ yìí ẹ rí lẹ́kùnrẹ́rẹ́ àti tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ mà bá ń bẹ̀ ẹ̀yin èèyàn wa fẹ́ẹ́ tó bá fẹ́ wò wá lórí YouTube ẹ lọ sí Adùn Àṣà ẹ bá ti lọ sí Adùn Àṣà ẹ rí wa ń bẹ̀ gbogbo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ bá wa pàdé ń bẹ̀ tọ́ mo fa kókó ìkíyín mo sì dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń bá wa ká lọ ẹ̀ sì kú àfọkànsí mo kí yín pé ma asala wa ilà lẹ́kọ́ àná bilhairi.